عباد الله أوصيك ونفسي بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله واعلموا أن الله سبحانه وتعالى جعل شهر رمضان مطهرة في قلوبكم ومغفرة لذنوبكم وشفاء لأمراضكم ووسيلة إلى الخير كله عباد الله وقد رمضان وقدر ولذلك نقول توديعا للشهر للشهر المبارك شهر رمضان فهل يعني هذا توديعا للعبادة لا لا يعني هذا توديعا للعبادة فكيف يكون الأمر كذلك إن العبادة لم تبدأ به وكيف تنتهي العبادة بانتهاء صوم الذي لا نذر عقب الله سبحانه وتعالى أم لا وكيف تنتهي العبادة بانتهاء صوم سمناه بذات الحرب وكيف تنتهي العبادة في صوم رمضان والعبادة ليست بالصوم فقط فكيف تنتهي العبادة برمضان ورمضان ليس بشيء آخر غير الشهر الصوم إذ نحن قلبنا للعبادة وصوم رمضان هو عبادة من العبادات التي خلقنا من هجلها قال سبحانه وتعالى أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون هذا طفل عبا عليكم في الله قولي أجل جيتم الله وما باء النبوة محمد alayhi wa sallam ẹ̀yẹ́ ló sọ ọlọ́run ẹ jẹ́ ká lọ́ọ́ máa lámọ̀dájú tí ọlọ́run ọba ó ń sànù fún àkópọ̀ ọba aláàánú sí ni gbogbo tó bá ní a máa ṣe láyé kíkọ́ náà bá ní pẹ́sìtìmọ̀ wa òye wa làákàyè wa ìmọ̀ wa gbogbo mẹ́ a rí i pé orin ló kún bẹ́ẹ̀ èyí ṣe ìnira ọ̀pọ̀lọpọ̀ a máa wo àwọn òfin ọlọ́run gẹ́gẹ́ bí ìnira torí ojú tó fi ń wò ni wọ́n ń fojú ìjọ́mọ ènìyàn òun ni wọ́n fi ń wò ó bí ẹ bá wò ó sì àìní bá fi hàn pẹ̀lú ojú ìmọ̀ èyí ó mọ̀ pé gbogbo ntọ́nà ọba ní ẹsẹ̀ yìí ẹsẹ̀ yìí ẹmọ́sẹ̀ yìí ẹmọ́sẹ̀ yìí gbogbo ẹ̀ pápátá orin ní bẹ́ẹ̀ fún ọmọ àlẹ́ ọmọ nàbí Adam ọlọ́run ti ká mọ̀ ní orin kọ̀mọ̀tán táwa yìí táàtà àgbà lọ yìí ọlọ́run ọba gbé kalẹ̀ ó fi ṣe àánú fún wa ni. inú àwọn àánú tó wà ń bẹ̀ láti lè jẹ́ kí ọkàn wa kó di ọkàn mímọ́ kó mọ́ kó níbi àwọn ìwà jẹ́gbẹ́jẹ́gbẹ́n ìwà tí ò da ìròrí burúkú ọlọ́run ọba gbé ọmọ bọ́ọ̀lù yìí ó gbé kalẹ̀ síbẹ̀ ó gbé kalẹ̀ nítorí ẹ̀ jẹ́ kálíbà jẹ́ ní ẹ̀ nítorí bí ló sọ pé la'allakum tàkùtàkù. àwẹ̀ yìí mo mọ̀ọ́mọ̀ sí lọ́rùn yẹn fún yín ìtọ́jú ń sí lọ́rùn yẹn àwẹ̀ a máa fa ìpayà ọlọ́run a máa fa fọmọnìyàn tí ìbá wa ṣeré lọ́rùn yẹn tó náà wà gẹ́gẹ́ bí àwẹ̀ Monday bí àwẹ̀ Alámísì àtàwọn àwẹ̀ míì tó jẹ́ àwọn àwẹ̀ súnà tó ní bá lọ dúndùn rẹ̀ ànígbà bẹ́ẹ̀ ni àwẹ̀ a máa fọkàn dámọ́ tó ní jíjọ́ dá ló fi ní òun ti lọ́rọ̀ yẹn fún wa ó wà ní la'allakum tattaqun bẹ́ẹ̀ bá gbàwẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọlọ́run. bákan náà nínú àwọn oore tí ọlọ́run bá fi Ramadan yìí tó fi ṣe fún wa mọ̀sírọ̀tàn nínú dùnú látara àwọn alódúdú kún bẹ́ẹ̀ ọlọ́run ọba fi rọmọgọ́nà yìí ní fi ń pa ẹ̀fẹ́ wa ẹni tó wọn bá ní kó mọ ọbẹ̀ eléyìí ò lè yéèyàn àfẹntí ẹ̀sìn bá tó bá ma ti ń jẹ́ Islam ọlọ́run sánú wa ni ẹnu tí wàá wẹ̀ gẹ́gẹ́ gbọ́dọ̀ wọn bá fi ní wa kọ́dà lómi adásà ní nípa àwẹ̀ yìí àtàbúrúkú ni o kéèmọ̀ dá rẹ̀ mọ́ ọ ó lè mú kọ́lọ̀ ń bínú sí yàn láyé tálẹ̀ kìámà tọ́balọ́ ń bínú sí láyé kìámà láyé tálẹ̀ kìámà kò ní rí àánú ọlọ́run rárá ni tálẹ̀ kìámà yóò ti gbére lónà nínú àwọn máa ń dá wọn ní ń bí ọgbọ̀n àwẹ̀ kẹ́lí mọ́tò gbólóhùn yẹn sọ̀rọ̀ nítorí pé òfin ọlọ́run bá ní Ramadan ayatò ní ayatò rahman kul abillah wa ayatihi wa rasulihi kuntum tẹsán la tẹsánirù kọ́ni tum báyìí máa nìkan. òfin kan nínú àwọn òfin ọlọ́run àmì kan nínú àwọn àmì ọlọ́run ọlọ́run tó fi ní àtẹ́ wá rí tẹ́ fi sí ẹ̀yẹ́ mọ́ ẹ̀rí tẹ́ fi sáré wá mọ́ àti èmi ọlọ́run àtàwọn òfin mi ọlọ́run ní ìfẹ́ gbọ́ àwọn yìí o pẹ̀lú ìtẹ́tẹ́ yìí ẹ̀dì káfẹ́ ibi tá a ti lọ ẹlòmíà rí ààwẹ̀ gẹ́gẹ́ bí wàhálà wọ́n rí gẹ́gẹ́ bí ìsọ̀tún ní òkú gbani sí yìí wọ́n tún sọ̀rọ̀ lẹ́nu pé ẹ̀yin ẹ̀sẹ̀ mùsùlùmí ni wọ́n ní èyí sọ̀rọ̀ bí ọgbà ààwẹ̀ ẹ má dáta mọ́ àṣà burúkú ni èyí tá a náà sọ yìí a fi kọ́ra lẹ́kọ̀ọ́ ni àwẹ̀ kó bá yé wa dáadáa ọlọ́run bá fi fi àfọ̀mọ́ ẹ̀fẹ̀ wa ni àdìgbò àná bùkọ́rí ó ní wọ rọmọdán ilà rọmọdán mọ̀kàfẹ́rọ́t lima bẹ́yìn náà hàn yìí. as-salawatul khams àwọn ọ̀run wákàtí márùn-ún tẹ́ máa ń kírun ni wákàtí márùn-ún tẹ́ máa ń kírun ni wọ rọmọdán ilà rọmọdán ramadana kan sí omi kàfàrọ́tù lè máa bàyìí náà hàn ọlọ́run máa ń pa àwọn ẹ̀ṣẹ̀ في ń bẹ láàrin méjèèjì tẹ̀sí ọlọ́run fi ń parẹ́ fún yín ni. bí yẹn bá kí subuhi tó jẹun àsùbà àwọn gbósùn kó rí ọ̀sìn tí ọ̀dà àti tí sọmọ ènìyàn lókù èyí wá fẹ́ kí júmọ́ kó jẹ́ kanú àwọn ọ̀rọ̀ tọ́rọ̀ ní àwa kì í tán àwọn ẹ̀ṣẹ̀ tí ẹ bá tẹ̀ láàrin sóbúhì ti júmọ́ à ọlọ́run ní òun parẹ́ fún yín. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà àjùmọ́ ìlàmọ́dá ìlànà àsìn wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà mọ́gbé wà lẹ́nà àsìn bẹ́ẹ̀ lọ. ẹ wá rọmọdọ́nà kan sí kejì ramadan ta wá tá gba ramadan ọdún tó lọ tá tún wá gba ramadan yìí tá a gbà tán àwọn àtìsíwá tó kù díẹ̀ díẹ̀ ọlọ́run ní anábì sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá ọlọ́run ní rọ̀mọ̀dán náà ni ó fi kílẹ̀ rẹ̀ oore ló jẹ́ fún wa a kàn rí gẹ́gẹ́ bí ìnira ni gbogbo tí bá ti máa ń jẹ́ oògùn láyé ẹni máa ń kọ́ gbogbo tí máa ń jẹ́ oògùn ìwòsàn fún tí máa ń ṣèyàn nítorí bá jó bá jẹ́ àǹfààní fún yẹn ní àmọ́ ẹ̀kọ́ ẹ wá ti rí tó bá kó sí rè tèrè tó bá kó sí wọn báyìí ó jẹ́ wọ́n tó kó mọ́ ń gbòòrò síwájú yóò mú ẹja dédé àjẹrẹ ẹkú yóò mọ ẹja nkiri yóò tún mọ ẹjẹ ó tún wá gbé làkàtẹ́rà àti mọ́ọ̀tì tó wá gbé fún yóò tún mú kẹfà kìíní yìí ẹ̀mí a máa fẹ́ ọkà máa wá ní ti máa ń tó bá pẹ́ rárá wa ti máa ń dá wa láti sára wa ni nítorí wá lè dínkù wàhálà yóò dínkù òun ni wà ní kéèyàn mú àgbo àgbo rárí kọ́ọ̀bù kan náà ní ọmọ àbí ìdajì kọ́ọ̀bù kéèyàn tó mú àgbàlagbà náà yóò tún ó ẹlòmí àdìjú kó tó mú ẹlòmí àpamọ́ba ìyẹn mọ́mọ́ yà rẹ̀ dàrí kùnù ẹlòmí àgbẹ̀pamọ́sá kábẹ̀ sí alóhùn ti mú. bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ẹni wá lè kọ́ amẹ́wà àwọn orin kókó abẹ́. nínú àwọn oore àrùn ńlá ti bẹnu àwẹ̀ àìsàn ọlọ́run bá fi ń gbé àìsàn kò nínú àgọ́ ara wa ni tí ẹ bá di ọtí sanu àwẹ̀ ẹ gbé èrò a dínkù àwọn tó bá jẹ́ tó bá ní ọ̀fíìsà àwọn gan lọ pẹ̀lú àti àwọn yìí ìgbẹ́ ti àgbọ̀jà àwọn náà ti mọ̀ àìsàn pọ̀ kí ni ń fa gbogbo jẹ̀ yìí dọ̀mú wù ú dọ̀mú kí ni ń fa ìsàn lára wa ọlọ́wọ́n eléyìí náà mo fi sàánú yín àwẹ̀ fún ẹbí ọlọ́wọ́n bá fún ẹbí ìmọ̀ ni ó pọ̀ ni bí bá ṣe nímọ̀ sí nípa oore tí àwẹ̀ ń dá ó ti wá jí oṣù kan yìí ọlọ́wọ́n bá ọba ọlọ́run ti rọrùn fún wa. bákan náà àwẹ̀ yìí wàhúwa wasilatun ila alkhair gbogbo tí ń jẹ́ orin pápátá gbogbo tí ń jẹ́ orin àwẹ̀ ọlọ́run ti di àkàsọ̀ lọ́sí tí ń jẹ́ orin ni gbogbo tí ń jẹ́ orin táwọn bá ń sọ orin nínú ẹ̀sìn òun ni tọ́lọ́ ọba pọ̀ ní orin èyí ti pé ramọ́tò ra ní sọ̀hún ní tuntun ní yòókù lọ́hún. gbogbo etí ń jẹ́ oore òun ní ntẹ́yìn bá ti láyé ṣíṣe rẹ̀ yóò jẹ́ káríkì àmọ́ da fún yàn ìṣiṣẹ́ ń bá wọn ní ìṣiṣẹ́ olóyè la máa ń pè. ẹ̀yìn bọ́n sáré mi sọ̀rọ̀ sọ́nà fún mi pé man yuridillahu bihi khayran yufaqihuhu fid-din. gbogbo ẹgbẹ́ wọn bá ro dáadáa kan ọlọ́run á ní kó gbàgbọ́ yẹ́ ẹ̀sìn

nínú oṣù yìí ẹlòmí parí méjì ẹlòmí parí ọ̀kan. látọ̀dún tó ń lọ tí àwọn àlọ́ tòun ti parí tó gbà wọn lọ́dọ̀ yìí ẹlòmí tẹ́ bá ti gbà ń tó ká pátápátá àti títí kò tó péjì kan kò tó ìdajì kan hàn kẹrì ní gbogbo ọdún kan àti títí kí ọ̀nà ẹ̀ pápọ̀ àti tó lóun ṣe ti láwà rẹ̀ ẹ wá parí ojú kò hàn láàrin oṣù kan ẹ wo ní lọ́nà tó lọ́ba ti fún yẹn ọlọ́ọ̀bá ti ṣe rọ̀mọ́bọ́n kalẹ̀ tó ń bó ti jẹ́ pé bí bá ń pààyàn ni èyí rí kankan tí bá ń pààyàn ẹ̀gbọ́n wọn ní ebi ebi ewu ọdún kọ́ mi o tí bá ń kẹ́kọ̀ọ́ tí bá ń pààyàn ní ẹ̀kọ́ yẹ̀kọ́ kọ́ọ̀dì yẹn ò ní wọlé àmọ́ rádàrà ìrọ̀rùn ìrọ̀rùn tọ́wọ́ bá ti sínú àwẹ̀ yìí ebi láwọn àgbẹ̀dẹ bí máa ń lé wọn náà èyí ó sì tún wọn lè ka àlùkò hàn kẹ́rì bí èsè dàtẹ́lẹ̀ ẹ̀rọ jọmọ́ mùsùlùmí ó ti wá dé ó ti lọ báyìí. ṣe táwọn ń sọ fún wa ní pé ọ̀mọ̀dọ́nà báyìí báyìí o náà bẹ́ẹ̀ ni ọ̀mọ̀dọ́nà ti gbà tá a bá ń dágbére fún ọ̀mọ̀dọ́nà pé ọ̀mọ̀dọ́nà ń lọ táwọn ń dágbére fún àwọn ìjọsìn náà ní pé àti lọ́mọ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ká má jẹ àjẹ́ sí pé àti ọlọ́mọ ọ̀mọ̀dọ́nà là ń sìn ìwọ tó já sí pé gbogbo nú àwẹ̀ ìrun jẹ̀mọ́ rẹ a máa pé lẹ́gbàá tá a yìí sí ẹ̀kọ́ ìtún bẹ̀rẹ̀ Ramadan ò gbọ́dọ̀ àmì ìbádà ò gbọ́dọ̀ lọ nítorí pé ìbádà torí ọlọ́wà fi dára sáyé Ramadan tá a gbà fẹ́kù nìkan lámọ̀lẹ́ ìbádà àwa ti náà mọ́ lẹ́yìn rẹ̀ yìí lójú pé ọlọ́run gbà kó gbà kò sẹ́ni tó yẹ kò sẹ́ni tó lè fọ́ àwẹ̀ tèmi ọlọ́run gbà kò sẹ́ni tó lè fọ́ sọ yẹn rọmọdán táwa gbà nílùú tẹ́ pé fìtínà pọ̀ bẹ́ẹ̀ àwọn fìtínà tí èjì káwẹ̀ dúró lára àwọn obìnrin ní olórí yìí gbogbo àwọn ilé náà kejì káwẹ̀ sí dáadáa lára yẹn kejì káwẹ̀ strong àwọn tó yẹ kọ́ máa rí lọ ń fojú rí ní tí ẹ bí ẹ máa fetí gbọ́ òun lè yẹn fetí gbọ́ láti fi ebi báyìí kò sí yẹn ń ronú bó ló fẹ́ tọ́jú àwọn ọmọ rẹ̀ àwọn àsìkò làwọn ń gbàwẹ̀ yìí àwẹ̀ tí ò dáa lójú tí ọlọ́run gbà bí ọgbà tó bá rí bẹ́ẹ̀ Ramadan náà dá dúró ni o oṣù kan ló jẹ́ ẹnu tó jẹ́ ìbádà tiẹ̀ náà ni àwẹ̀ ká má jẹ́ kí ìbádà lọ síbẹ̀ kí ìbádà lọ bó náà ti lọ kí ló yẹ ká máa ṣe lẹ́yìn Ramadan. àwọn tá a máa ń ṣe lọ́jọ́ àwọn tá a máa ń ṣe rọ̀mọ̀dọ́nà yìí tábà ní àwò àwọn nǹkan tá a máa ń ṣe lọ́jọ́ lásán náà ni ọlọ́run kan àfi rọ̀mọ̀dọ́n ó fi tàwájì ni téèyàn gbogbo téèyàn máa ń ṣe gbogbo tá a máa ń ṣe rọ̀mọ̀dọ́nà yìí téèyàn wò kán bẹ́ẹ̀ táì ṣe nínú oṣù mọ́kànlá tó kù kò sí. bọ̀tùrọ̀mọ̀dọ́n ọlọ́run fi tàwájì ni pé bó ti yẹ kẹ́ ẹ rí bó ti yẹ kẹ́ ẹ ríre níbi àkídà bó ti yẹ kẹ́ ẹ ríre níbi mọ̀ẹ́mẹ́là tá a jí báwọn èèyàn ti pọ̀. ara àwọn ẹ̀kọ́ tá ìwà kọ́ wa ló jẹ̀mọ́ ẹ má jẹ́ kẹ́kọ̀ọ́ yìí lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ pàtàkì jùlọ èyí tó nìkan ti pẹ̀lú àkídà àárí ẹ̀kọ́ ńláńlá tó nìkan ṣe pẹ̀lú tàwọ̀hídù wa nínú àwẹ̀ tá a yìí. bẹ́ẹ̀ náà ni àárí àwọn ẹ̀kọ́ tó pọ̀ tó nìkan ṣe pẹ̀lú àwọn ìjọsìn eríṣiríṣi nínú àwẹ̀ yìí. bẹ́ẹ̀ náà ni ara àwọn ẹ̀kọ́ tó pọ̀ lórí bá a ti máa ń bá àwọn èèyàn ṣe pọ̀ bí ìsìlámù ti fẹ́ ká máa bá àwọn ọmọ ènìyàn lò àti jíjí àwọn ẹ̀dá míì táwọn lágbára tó wa bí àwọn dábàá bá a ti máa bá wọn bá a ti máa bá wọn lò ọ̀rọ̀dọ́ náà yí gbogbo ẹ̀ lákọ̀ọ́ mẹ́. nínú àwẹ̀ táà bá ń sọ pé ìsí ọlọ́run ọba lọ́kàn tuntun ká gbà pé ọlọ́run ọba wa òun lọ́ba ká gbọ́rọ̀ sí lẹ́nu tàwọ́fíìdù parí síbẹ̀ jẹ̀má. ntọ́lọ̀ ń sọ ní ẹja gbọ́ tàwọ́fíìdù parí síbẹ̀. a rí ẹ̀kọ́ ìkọlù ọ̀mọ̀mọ́. kí ló wá dé tá a máa gbogbo tẹ̀mí wa kó máa jẹ́ tàwọ́fíìdù lápèjúwe nísìnyí. ọlọ́run ọba ó pa wá láti ẹ pé ẹ gbà wẹ̀ lásìkò báyìí ó wá fún mi pé tí oṣù tó bá ti jáde tó bá ti ń tilé tó sùn ó lè kẹ́ bẹ̀rẹ̀ àwọn ẹ̀yìn. gbogbo apáta àwọn àwọn àwọn ẹ̀tẹ́ sùn kò sẹ́ni tó wà lọ́nà yàyín o gbogbo àwọn òye àyín náà ni gbogbo apáta. eléyìí wọn túmọ̀ kankan o ju kí ọlọ́run ọba ọ̀kan sọ ni gbogbo ayé lẹ́ẹ̀kan náà gbogbo á mú àwọn ẹjọ́ kan náà ìfẹ́nukọ wá ń ní pé ẹsẹ̀ báyìí agbára ọlọ́run ọba ni tí ò sẹ́nìkan tó di yẹn kí ló wá dé ẹnu tó kò nílé yìí tó gba àwọn nǹkan míì náà níbi àwọn nǹkan tó ní pẹ̀sì pẹ̀lú àfíìdà ó yẹ kẹ́nu kò mẹ́ nínú àwọn ẹ̀kọ́ tó yẹ ká ronú sínú àwọn eléyìí bákan náà nínú àwọn ẹ̀kọ́ tó rọrùn kọ́ wa àwọn ẹ̀kọ́ bá a ti máa ń bá àwọn alátẹ̀ẹ́ lò nínú àwẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mọ ìyàwó aláfẹ̀ àwọn aláfẹ̀ mùsùlùmí àdúrà lẹ́ka máa ṣe fún wa fọmọ bàbá àwọn ọmọ ọdún àmọ́ ìwọ̀n nú àwẹ̀ kókálukú wa ní pé ní àti gbọ́n títí tọ́ nìkan àti gbọ́n títí tọ́ nìkan wọ́n ti lọ́ọ́ sáwúdí sáwúdí nù ẹ̀wọ̀n kan wọ́n ti lọ́ọ́ ní báyìí ìwọ̀n nù àwọn òtí ìrísí ti tọ́ nù tiwa ó pọ̀ pé báwo yẹn tẹ́lẹ̀ sọ́ọ̀nì yìí tí wọ́n bá ti ní wọ́n lọ́ọ́ sáwúdí nù tí sùtọ́nù ọ̀rọ̀ pé òun ò rí ó tó pa ọ̀wọ̀ tí islam kẹta káwọn tó wá jẹ́ aláṣẹ wa nù àwọn alájẹ mùsùlùmí ẹ fún wọn ní ọ̀wọ̀. ọmọ bá fi àwọn nǹkan kan àtẹ kan nínú ẹ̀sìn wa ó fi sẹ́nu wọn nínú ẹ̀ lélẹ́yìn náà ìgbà tó bá ní ẹgbà ló wí bẹ́ẹ̀ o ìgbà tó bá ní ẹkónu dúró ẹkónu dúró alẹ́ ló wí bẹ́ẹ̀ bó ti wá rí bẹ́ẹ̀ nú àwẹ̀ yìí náà wàláì kó lè bá rí kọ́nà bá kún àwọn olórí wa tọ́nà bá kún àwọn olórí wa wà láàá mùsùlùmí ìyá tí jẹ wọn lóyún òní sí tó bá kún wa sáà lórí sọpọ́tì wọn. bákan náà kẹta kọ́nà àwẹ̀ wahdatul muslimin wahdatul muslimin ó ṣe pàtàkì púpọ̀ káwa mùsùlùmí kárí bákan náà kájọ kan náà kò sí ẹlẹ́gbẹ́dẹ́gbẹ́ kan tí ò kí ń pèpè síbi wahdatul muslimin bọ̀tì àwẹ̀ yìí ó kọ́ alẹ́ pọ̀ púpọ̀ tá a bá lọ ronú ìjọpọ̀ kábẹ́tì ìsọtayé ẹ̀tẹ̀ ìwé náà ní lásán tẹ̀bùlígì ń bẹ ìjọ kan nù wúmọ̀ ń bẹ ìjọ kan nù tààwùnù ń bẹ ìjọ kan nù tàdọ́múnú wà àwọn yóò gbé làwọn ilé ń kà yìí ọtí táwọn àṣàrù dì ní. àwọn ilé ìjọ tó ń bẹ lọ nínú tí ẹnu ti ń bẹ àṣàrù fúlàmù wà ansarudini wà nasrati wà kọ̀ríbù wà àtàwọn àtàlákù kékèké lẹ́yìn náà àánà wà ẹwà gbogbo akọ́kátá wà lẹ́rẹ̀ àárín gbogbo wa sì asọ̀kan náà níbi mọ́sálásù ìgbàwo lábẹ́rẹ̀ àwẹ̀ bó láti bẹ̀rẹ̀ àwẹ̀ kí láàrín bá bẹ̀rẹ̀ àwẹ̀ gbogbo wa fẹ́ ló kò bẹ́ẹ̀ gbogbo mùsùlùmí ayé ló mọ̀ pé àárò sùkà tó gbà wẹ̀ ẹ̀gbọ́n mi yé bẹ̀rẹ̀ náà but àwọn nǹkan mi àwọn ọ̀rẹ́ mi ọ̀rẹ́ tẹ̀lé wọn ń bẹ kí ló wá fà á táàbí mọ ìyapa ń bẹ. kẹ̀pùlíkè lọ báyìí àrùsùn náà ni rọ́ àwọn lọ bẹ́ẹ̀ àwọn tí ẹ̀mú tí ẹ̀mú báyìí àwọn náà lọ bẹ́ẹ̀ lọ́sàá tí ó ní kó sí jẹ́ bẹ́ẹ̀. ó yẹ ká ronú kí ló dé tẹnu wá kó gbogbo ata jẹ́ náà ni tẹnu fi kò nǹkan owó kò láàrin wa o ànábì ti parí ọ̀rọ̀ kó tó kú o nǹkan kú sí fún amúrẹ́ yìí ni ìgbà táwọn ẹbí ṣe tán tí ó kú láyé ń wọ́n sọ àwọn sọ̀hábà ń bá wọn sọ̀rọ̀ àwọn sọ̀hábà rẹ̀ ti fẹ́ẹ̀sì wa ni o kàrà kú sí fún amúrẹ́ yìí ni mo fi nǹkan méjì kalẹ̀ láàrin yín nígbà tí mo bá kú láàrin yín tán láǹtẹ̀ tó lò ẹ̀dì máa tàmọ̀ sápò bí ìhìmá ẹ̀ ní sọnù ẹ̀ sí tó kò sí àti ó jẹ yín o ẹ̀ tẹ̀ jẹ́ mùsùlùmí lókun gbàtẹ́ bá di méjì mú ni o alákọ̀ọ́kọ́ kìtàbà Allah ẹlẹ́ẹ̀kejì wọ́n sunnati kìtàbù àti sunna ẹnikẹ́ni kò gbèrò orí àfa kan wa àwọn tó ń gbèrò àfa àwọn tó ń gbèrò orí àwọn àfa wa ní àfa kan báyìí ẹnikẹ́ni kò tẹ̀ gbọ́n wọn ẹni kò tẹ̀ gbọ́n kọ́lá láti fún ọ títì. àwọn tó wọ́n pé ní àbúrò àwọn bá fojú ara wọn ní oṣù báyìí kò sádùúgbò tí ò sí tí máa ń gbọ́ ládùúgbò tí wà yìí àwọn kan máa ń yọ sẹ́ńdẹ̀ sẹ́kẹ́ mọ́ndé lẹ gbogbo ayé máa wẹ̀ àwọn ti mú kalẹ̀ ládùúgbò yìí ní láàárọ̀ ọ̀dìtẹ̀ tí àwọn ẹ̀dì twenty nine tí wọ́n di thirty wọ́n wà pọ̀ wọ́n ti sọ̀rọ̀ fúnlẹ̀ ni wọ́n sínú ọ̀lọ́ yìí dì ẹ kẹ́wù wọ̀ bójú wọn ní kí wọ́n káwọn akẹ́wù wọ̀ àtàwọn ọmọ àti gbogbo ẹ̀ káwọn akẹ́wù kẹ́rìbọn náà lọ àwọn lọ yìí dì ẹni yá da kọ́nà ìdí èsè mùsùlùmí bù wọn. iṣẹ́ ni o kí ló gáìdì wa wàtá jẹ́ mùsùlùmí kí ló jẹ́ atọ́nù wa tí gbogbo wa pápátá káyìí sí sábàjọ kan bẹ́lẹ̀ káwọn kan bá lẹ́nu gbẹrún mọ́lẹ̀ àwọn lè fi kò sí ààrẹ ẹ̀sìn káwọn kan lè fi jábúlẹ̀ àkọ́nù kò sí ààrẹ ẹ̀sìn. kí ló dé káà kí ni fàyà pàmì ẹ̀hún kí fàyà pàmì lẹ́yìn wàláì gbogbo àná ń darí sọ́dọ̀ Muhammad bó ti yẹ ká máa ṣe ń di àwọn ọ̀rọ̀ yòókù lẹ́nu ẹ rí i pé gbogbo àwọn tó bá ní àti káwọn oṣù ní tí àwọn èèyàn gbogbo ẹgbẹ́ àti ntọ́lọ̀ ń sọ nílé yìí ntánàbí sọ nílé yìí sùúmù lérò yá ti hàn lérò yá ti tẹ́ ẹ bá ti rí òun ẹgbà wẹ̀ tẹ́ bá ti sin náà ẹ̀rí kẹ̀tù gbà wẹ̀ gbogbo gbogbo alukó da ibi ọ̀rọ̀ náà rani Muhammad kí ló débi àwọn ọ̀rọ̀ yòókù táwọn ń tẹ́rí sọ́dọ̀ àwọn àfa gbogbo àwọn tàkàkà lẹ̀ yìí ọ̀rọ̀ àwọn àfa àwọn ọmọ ń láti dàdọ́mú nù ní tààwó nù ní ansaru sílámù ni ansaru dínì ni nọ́ọ̀sì ni gbogbo pátá wọ́n máa ń tẹ́ sọ́dọ̀ àwọn afa àwọn afa wọn ni tó bá ti di ọ̀rọ̀ mi ní tí ká àmọ̀ tó jọ kan lọ ẹja padà sí ilẹ̀ eléyìí tó lẹ́kọ̀ọ́ fún wa eléyìí tó lẹ́kọ̀ọ́ fún wa àtàwọn mùsùlùmí ń rọrùn ká pàdé ibi kan náà ká máa fi rọ̀ ká kan náà ń rọrùn abiola ọba máa jọ rọrùn bẹ́ẹ̀ fáwọn ọ̀kan tó kù. bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí rọ̀bọ̀tán náà wọ́n kọ́ wa àti mùsùlùmí àtẹ ìbádà kan bẹ tó pé ìbádà òru gbogbo ìrọ́gbẹ́ kó máa ṣe ìbádà òru ẹlòmí ò bìlíbi pé ìyáàmù lẹ́nu tá a máa ń ṣe òun ni káyọ̀ lẹ́fílà òru lójoojúmọ́ ayé yẹn kò òṣìṣẹ́ kan tá a lẹ́bi èèyàn èyí tá a máa ń yan máa wẹ̀ ni ìyáàmù lẹ́nu òun ni fáńpẹ́ lásán kò òṣìṣẹ́ kan lẹ́bi èèyàn kọ́tà ń jẹ́ tá a lẹ́bi bá gbàgbé láti yàn ànẹ́bí àwa sọ gbèsè rẹ̀ láàárọ̀ ọjọ́ kejì yóò fi kí lẹ́rin àbí kò fi kí lẹ́rin nínú àwọn ìbádà tẹ ká dúnú mọ́ ni òru òru ní ìdámẹ́ta pàtàkì jùlọ ìdámẹ́ta ìdámẹ́ta ló wà rọrùn jù ó rọrùn púpọ̀ bí ọwọ́ aago mẹ́ta àbọ̀ ìdámẹ́ta ti bẹ̀rẹ̀ aago mẹ́rin ẹ̀ ti kó ìdámẹ́ta mẹ́rin àbọ̀ ẹ̀ ti kó ìdámẹ́ta bẹ́ẹ̀ bá jí lágo mẹ́rin àbọ̀ lọ́jọ́ lásán kò sí tó ṣe fún yàn kí ló ṣe fún ọmọ Ramadan jí lágo mẹ́rin àbọ̀ ṣàlùwàlá

yóò máa pátákó sí ọ ní etí yóò máa pátákó sí ọ ní ara èèmọ ìdìde lọ́jọ́ lọ́la wọ́n bá tó jọ sunday yóò ní ọ̀pẹ onímọ̀ ní wíkẹ́ndì èwo lára mú afẹ́ dijọ́ monday ọdẹ àmọ́ dìde ìtàrí ní bá onímọ̀ ní monday bá ọmọ tó kébi iṣẹ́ ó tún wá dijọ́ sunday ọdún wíkẹ́ndì ní bá. ṣètò ọ̀nà ni ẹ dàpọ̀ ọlọ́run ooru agbára bẹ́ẹ̀ ẹ tó máa fi ràn ọlọ́run tó bá ti lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n yé fàṣẹ lóru àdáwò dáa kan nù wọ́n yẹ pàṣẹ lóru kí ni kí n máa fà wọ́n yẹ pàṣẹ lóru náà fi là lànà ìgbìmọ̀ fi ń jagun bó tó tó bá lè yàn tó bá yàn tán wà tán sọ̀dọ̀ náà ọba rẹ̀ òun ti ó ti bẹ́ sẹ́mọ̀ ayé kí ló ń tàn bí ti sábẹ̀ kó pé yóò bẹ́ sẹ́mọ̀ ayé kí làákàyè lè bá àtúnwọ̀ bí ẹni tó fẹ́ tẹ̀ oṣù wọn tí ò bá yọ tẹ̀tẹ̀lẹ̀ torí ọlọ́run ọba ó súnmọ́ ju ká tẹ̀rẹ̀ lọ ní ìmọ̀ rẹ̀ àti wọ́sí rẹ̀ àmọ́ òun záàtù rẹ̀ òun gangan záàtù rẹ̀ kò yé wa jọ̀mọ́ tá a bá ní kò sí tọ́lọ́ ọba ò sí kèé ṣe ohun gẹ́gẹ́ lọ́wọ́ pẹ̀lú wa ìmọ̀ rẹ̀ àti òye rẹ̀ àti agbára rẹ̀ ó wà pẹ̀lú wa àti rírí kọ́mọ rí wa ó wà pẹ̀lú wa àánú rẹ̀ ó wà pẹ̀lú wa wíwá nu àmọ́ sábà ní ọlọ́run gẹ́gẹ́ fúnra rẹ̀ níbo ló wà bí ibá dáwọ́ pé etí ọba lólé etí ọba ń pọn wọn ní ẹ̀mí jẹ́ bẹ́ẹ̀ bí ìbá gún ọba nísìnyí ọba òsínbẹ́ o but níbo ni ààfin ọba kó lè bàyọ̀ lẹ́yìn sọ́bẹ̀ o ààfin ah, ọlọ́ọ̀ba jọba o ọba láàfin tiẹ̀ ọlọ́run ọba níbi tó wà pẹ́pẹ́ òun lè ọlọ́ọ̀rẹ́ ibi tó wà lélẹ́ yìí. kọ́kọ́ sàmà sọ́mọ ẹlẹ́ẹ̀keje lórí aláìsàn ọlọ́ọ̀ba wa tó bá wá di nídàá mẹ́ta gbẹ̀yìn ooru yóò wá kó ń bẹ́ fún ara rẹ̀ yáàtú rẹ̀ òun gẹ́gẹ́ ó ti kú òní àlàfẹ́ òun gẹ́gẹ́ fún ara rẹ̀ yóò wá kó sọ́mọ ẹlẹ́ẹ̀keje yóò wá bọ́ sọ́mọ kí láàkáyé lè bá súnmọ́ pé ẹni tó fẹ́ pé ó súnmọ́ púpọ̀. àwọn àsìkò yẹn máa hàn ọ̀run kèé ìsàsìkò tó pẹ́ kèé ìsàsìkò tó pẹ́ látọ fún ọ nísìnyí ó ti bẹ̀ níbẹ̀ tí ń tẹ̀sì bọ́ bá ti àsìkò lọ jí. bó ti fi ten minutes to five lásìkò táwa yìí lọ sáré tají wọ́n ti wọ́n lásìkò òní. fọlá bó ṣe ìṣẹ́jú méjì lọ rí lóun náà nínú àwọn ẹ̀kọ́ tó wà rọ̀bọ̀dá náà nù àwọn èèyàn ń ṣe kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn di díà yóò ti ṣe ti súnà tán èyí tó ní àti mọ́kànlá yóò ti ṣe tán tó ti wá di lóru láàgìlá di lóru ni yóò aka iná àti iná méje lórí akàtàn yóò lókun lóra bẹ́ẹ̀ ẹ ti nira bẹ́ẹ̀ ni eléyìí òbí díà ni èyí táná ibi wọn kọ kò le tó bá ni nínú àwọn àǹfààní ńláńlá tó yẹ ká fi lẹ́nu èrè ńláńlá ni o torí pé ó bọ̀ ọ̀rọ̀ kìyàmù lẹ́yìn ó ti Ànábì sallallahu alaihi wasallam ó ní ilé kan bẹ nú ọgbà àlìjẹ́nà bí ẹ bá wọn ta yóò máa rí inú lé bí ẹ bá wọn lé yóò máa rí ta Ànábì ilé yẹn mẹ́ta ọlọ́run kò nínú ẹ̀ nínú wọn òun lẹ́ni gbogbo yẹn bá sùn tán láàrin òru yóò sì dìde yóò sì kírun fọlọ́wọ́ ọba rẹ̀ láyé tí kò fẹ́ tọrọ kankan bọ́lá bá jí lóru wọn kan ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ bá méjì jí lóru báyìí kan ni. bákan náà Ànábì sallallahu ó ní àníṣe ẹ máa dìde kẹ́ ẹ máa nígbà tí gbogbo àwọn ẹbá ti sùn wọ́n di ẹ̀fílà fáwọn àbẹ̀ méjì lọ tẹ́bí kúlù jannata rabbikum bisalam anábì ní orí mẹ́rin ni pé wọ́ọ́rọ́wọ́ lọ́wọ́ àlùjọ́ náà lọ́wọ́ bá àwọn ẹ̀kọ́ wà àlùjọ́ náà lọ́wọ́ wọn ní wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹgbẹ́ ti ròyìn àlùjọ́ náà fún wa wọ́n ló kà sùúrù lákọ̀kọ́já wọ́n ló wẹ́ bí irun erí ó ti bíléèdì àwọn ẹ̀mí ń bẹ kèémọ̀ sí yàrá sísà o kátẹ̀wá ní yàrá náà sókè sísà ó lẹ̀ ní kátẹ̀wá wí bẹ́ẹ̀ bíléèdì ni àwọn míì ń bẹ wọ́n fi ẹsẹ̀ lérí ẹ̀ ni kí ẹ kí ẹ bẹ̀rẹ̀ làkà yẹn kí ẹ mọ ìlérí gò láti yàn dẹ́sà o wọ́n lọ́sọ̀ bọ̀rọ̀ nínà ni yóò ti wà ní jẹ́nà o yóò padà wọ́ bẹ́ẹ̀ máa ní jẹ́nà o wọ́ pẹ̀lú àbí wọ́ pẹ̀lú rọrùn eléyìí wọ́ pẹ̀lú rọrùn yóò gẹ́jẹ́ wọ́ ni wọ́n làwọn yóò rákò ni wọ́n làwọn yóò para wọ́ ni tó ti wọ̀ ọ́ bí etí ma bá tẹ ọ̀ bá tẹ́ fẹ́ ti náà ó ti wọlé ọlọ́mọ sàkíní náà bẹ́ẹ̀ tọ́ ọba bẹ́ẹ̀ bọ́ bá fẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó pé lọ́rọ̀ èèyàn mọ ẹyẹrẹ bílà lóru bí o bá tó nǹkan alẹ́bí sọ́lọ́ láwọ̀ sọ́lọ́ alẹ́bí ní kọ́kọ́ òní alẹ́bí ní iṣẹ́ tọ́lọ́ tí máa ń wọ náà bá ju sẹ́dá máa ń ṣe tọ́lọ́ máa ń láìkì ẹ̀ jù ìtọ́lọ́ bá nífẹ̀ẹ́ sí jù sínú dẹ́sẹ̀dá bá tí ẹrú ọba ń ṣe mọ́dámà àlẹ́yìn làbù wá ń kọ̀là òun ni tí ẹrú bá máa ń ṣe gbogbo ògbà kò lè mọ̀ sí ó ti di sí ara rẹ̀ kò lè mọ̀ sí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ kọ́dà bí òkú nǹkan ìwọ̀n ti àárín tí wọ́n fún wọn ṣe lóru wítìrí nìkan lọ́mọ jíjẹ lóru wítìrí nìkan lọ́mọ jíjẹ lóru sáàmọ́ yíyan ojúmọ́ ọlọ́ọ̀rẹ́ jẹ́ pé yóò ti ogún lónìí ó tún di ọ̀sẹ̀ méjì gbogbo dìde lọ. tó bá kí tán má gbàgbé pé wọ́n sọ́dọ̀ lọ́wọ́ bá rẹ gbogbo tó bá wọ̀ ọ̀rọ̀ pàtàkì jùlọ ni ọlọ́wọ́ bá sọ gbọ́ ó lásìkò ni àsìkò tó mọ kórìí jìyàn ni. tábàlíkà tẹnubu àwọn ẹ̀kọ́ orin ńláńlá síbẹ̀ lọ́wọ́ bọ́ná àlè عبد الله بابا لك ولا فتا تروف ولا في مكان ثاني وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم adáko fọlọ́wọ́n ọba àlékòfin ọlọ́run orí ajẹjẹ fún ọlọ́run ọba àlẹ́bọ̀ hàmà ṣé bá tàlàyé fún wa màmá bá dá ọmọdọ́n kí ni àwọn nǹkan tó kù lẹ́yìn ọmọdọ́n káàkiri kò sí káàkiri ọmọdọ́n náà ju àwọn káàkiri ọmọdọ́n náà lọ gbogbo káàkiri ọmọdọ́n náà lè kéèyàn gbé ìfọ́sílẹ̀ jáde wá bí kankan wá kọ́ jáde ìmọ̀ sí báyìí lásìkò báyìí ìmọ̀ sí báyìí ní wá kọ́ jáde àwọn nǹkan yẹn ọ̀hún rí kí nǹkan tó yẹ kọ́ ọmọ sí lọ́jọ́ lásán náà ni wọ́n á ní gbogbo ntọ́nà ọba torí ẹ̀ dá ayé tí ń pè ní ẹ̀sìn mẹ́ta náà ni àkídàtán ìbádàtán mu'amala àárín ọlọ́run àtọ́nà èdè ènìyàn tàwọn ìlú ẹ̀kejì ìbádà ìbádà lásán mi náfìlà yẹn àwẹ̀ náà ìbádà ni okùn mu'amala àwọn nǹkan tó jẹ́ pé láàárín ara wa síra wa láti ṣe yóò ní àtàfẹ́kù ẹ̀ lálẹ́ òun but àwẹ̀ tawájí bó ti yẹ kẹ́ ẹ máa lò pé rárá yín rẹ̀ ń jẹjẹ́ mùsùlùmí àwẹ̀ tawájí bákan náà kíni kan náà musa adatul masakin wal fọ́ọ̀ àwọn tó kú díẹ̀ káàtó fún láwùjọ ẹni tí ò ní ṣe rárá bóyá bọ́lá ti ṣe kọ̀ǹdíṣàn ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ orílẹ̀-èdè abẹ́ tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ awọ rò kójúlù àwọn yóò ní islam gbàgbé wọn wọn lè máa ṣe ara sí wọn àgbàgbé wọn lóṣù mọ́kànlá gbogbo oṣù mọ́kànlá wọn ni àgbàgbé wọn ẹ wá wo bá ti ṣe ara sí wọn ní ọ̀dọ́ náà àwọn olówó nílé ìbáwí jọmọ ẹni tó lówó nínú mùsùlùmí tí ò wá rí owó ni tí ò fi rí kankan tí ò fi rí kankan dì mú ah! yóò mọ jẹ̀ka láti kìá máa kò sí ní ìkú tó ti fi jẹ̀ka. tí máa ti ń kú ni ó ti máa sọ fún ọlọ́run pé à lè ti gbé lọ báyìí o ìrìjì òun ni. ẹ dán padà sáyé mo lẹ́ mú mi lọ ẹ mẹ́ ti gbé lọ báyìí ẹ dán padà. láàlì àmì náà sọ lẹ́nu mẹ́ta. nínú àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe kí n sì ṣe ẹ jẹ́ n padà bóyá mo lọ kọ̀m̀pútà kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kí lọ sí àwọn gáàsì kan kò sí jẹ́rẹ̀ mọ́ nígbà tí ẹ bá kú lọ́nà ẹni tó lówó tó lówó ó tún wá lọ sàkókò láti jàmọ́ sọ́mọ̀ sí i kọ́dà bí ẹ bá lówó tó dáhùn àìbádà ṣe tí ò wá rí owó rẹ̀ tí ò ẹ̀rọ mi kó lówó lọ́kọ́ àwọn gbogbo tá à ń ṣe yìí nírun láwẹ̀ ní gbogbo ẹ̀ tọ́lọ̀ ní a ṣe ó dà pọ̀ àmọ́ owó yìí ó péye ṣe rè bí ẹ ṣe ní òwe ìdàgbé òkè national theatre kò lè nà fẹ́ dẹ́yìn ẹni ó kà ọ́ bàbá ní kìíyàmà àwọn tí wọ́n gbàgbọ́ yé rẹ̀ àwọn làwọn sọ̀hábà ní ọlọ́ba ní Muhammad àwọn sáríkà ọlọ́run zahaba ahadudur bilhujur wọ́n wà níbi àwọn tí wọ́n lọ́wọ́ nù wa wọ́n ti kó wọn lọ́tán wọ́n ti kó ládàá lọ́tán alábìyẹn kí ló dé. yẹsùn mú un kàmá nà sùn. àwọn máa ń gbà yẹn máa ń dé àbùtọ́ wọn yẹn àwọn náà máa ń gbà àwọn àlàmésì àwọn náà máa ń gbà. bá a ti láǹkì wọn yẹn sáǹkì àwọn náà wá àwọn tó wá láǹfààní àti máa tún mówó wọn láti lè wọn fi ṣe sọ́dọ̀kọ̀ àwọn oníyàn ni ó sọ pé àǹfààní owó àwọn sábà mà ẹlòmí wọn ń wá owó pé tó fèmí náà torí ìgbádùn tara rẹ̀ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wo báyẹn ti ń ran àwọn lọ́wọ́ náà wẹ̀ àwọn èèyàn gbé ní odidi náà wẹ̀ kó fi kárí àwọn kan gbé odidi àrùkalẹ̀ ni bí ẹ bá dé lọ rí mẹ́wọ̀n nígbẹ́ náà pọ̀ sí wọ́n bẹ̀ lábújá wọ́n kàn fún wọn ránṣẹ́ sílé wọ́n gbé odidi àrùn kalẹ̀ báyìí ni káwé wọn lọ bu ẹ̀kọ́ bí àti mẹ́mẹ́ káwé parí káwé parí káwé tó máa fowó sí máa bá lọ bẹ́ẹ̀ ẹ̀ ń fọ́n yàn ló jẹ oore ní kẹ́hìn máa fún yàn ló jẹ o Ramadan wa ta yín jí ni ẹ máa tẹ bẹ́ẹ̀ lọ ẹ máa tẹ bẹ́ẹ̀ lọ ebi ń pa àwọn èèyàn yìí sì ní ẹlòmíín ti bí oúnjẹ sílé báyìí tó bá ẹ̀ fáyà yóò wá lọ dànù ẹ bẹ̀rọ lọ ẹ̀tánú àwọn èèyàn ẹ̀tánú wọn ẹ̀fí ń ni inú tí ẹ̀wọ̀n fi ń láyé tó yára yàdìjẹ́ tó lè dín ìrànà fún yàn òun ni kọ́ ọ̀fẹ́ ni tí ò ní jẹ ìtẹ́kì náà wà lọ́wọ́ bí ìṣẹ́kì tẹ́mọ̀ ànábì ní sáfún náà kọ́ọ̀bà wọn náà kọ́ọ̀bà bọ́ ẹgbẹ́ ìdàbídùn lọ ní máa tẹ ìgbìyànjú ọmọ fún ìròyìn ojúmọ́ ìdájì làbídùn kẹ́nu mi bá mú àpò mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá mẹ́wàá everyday fún fáwọn èèyàn bí nínú owó rẹ̀ nígbà pé ẹ mú kọ́ọ̀pù ó ti wọnú òkun ni ní owó ẹlòmíì síbẹ̀síbẹ̀ náà kọ́ kí ni bẹ́ẹ̀ mi owó ibi kan jẹ́ kọ́ sí ìyàgbẹ́ náà nìjẹ̀má ẹ máa sàánù àwọn tí ò ní ẹ wú ẹ̀kọ́ tí àwọn dáná kọ́ àwọn èèyàn ẹ tó fi ahun ni sẹ́yìn òkèlè ya ahun ni bá ti náà wẹ̀ ní máa ń jẹ làbílẹ̀ ẹ̀yọ̀kan lọ́wọ́ ẹ ti tìlú yóò ti fún yín. bẹ́ẹ̀ ti dẹ́ yíká yẹn lọ sí ẹ máa pa ẹlẹ́fẹ̀ẹ́ pé áà ah, ah, nípa ìjẹ́lá lẹ́ yìí o ìwọ lọmọ ti ń fi ọ. òun ló ti kọ́ làbílẹ̀ fún yín ẹ wú ẹ̀kọ́ ńláńlá kálukú kálukú ẹ mọ kálukú mọ́nú ara rẹ̀.

nínú àwọn àdìgbìmọ̀sán lẹ́ẹ̀kan àwọn kan ń bẹ ẹgbẹ́ pé ilé tó lọ́wọ́ jò gbogbo wọn bó ṣe dáa tó bí ẹ bá wà lọlé yóò máa rí ta bí ẹ bá wà ń ta yóò máa rí lé nínú wọn ní ẹni tó bá máa ń fún àwọn lóúnjẹ kìí ṣe inú àwẹ̀ lásán owó tó lómi gbé kalẹ̀ inú àwẹ̀ ó two hundred thousand hundred million ó two hundred million naira tó gbé kalẹ̀ inú àwẹ̀ kíni owó yìí ẹ̀fà tó lóúnjẹ ọ̀dà hundred million ni kó fi akọ́ sí nìsín mọ́jọ jẹ́ lọ́rùn ẹnìkan wọ́n ṣàtúnlówó mi wá ṣe ní twenty twenty million naira ní every month máa fi tó ṣe ìjọba àwọn èèyàn máa jẹ́ oúnjẹ tí wọ́n ti ṣe kọkànlọ́ aláìsí náà ni tó tó twenty million naira ó ní iye báàgì tí ó ra tọ́lá ládùúgbò yìí lónìí lọ́sùn yìí fátótó mi. míì tó wá dúgbò míì ẹ púpọ̀ bá kú díẹ̀ kó bẹ́ẹ̀ ṣe ń ṣe é tẹ́ẹ̀mọ̀ pé yà yín ẹ̀ka gbàtọ̀ títí bẹ́ẹ̀ akúmọ̀ bá ṣe ń ṣe é àwọn wọ́ọ̀sì ẹ̀ mọ̀ ọ́n gan ẹ̀ wọ́n máa gbé fáwọn wọ́ọ̀dù náà kọ́ ń bẹ láwùjọ yìí ìkọ́nà wọn sọ ọjọ́ bóyá sátọ̀dé ìfáwọn ìparí ni wọ́n á sọ̀rọ̀ ìlú sáwọ́dì bó ti rí bá a ti rí òun ni àwọn olówó ara wọn báyìí náà ni wọ́n kó àwọn jáde ààrí alimu dáadáa ni tó ààrí olùkọ́ gidi ààrí olùkọ́ gidi kàmá yẹkùnú kọ́bí yẹkùnú mọ̀kùbà àwọn àfáà tí wọ́n ń kọ́ àwọn èèyàn lónìí lẹ́kọ̀ọ́ báwọn náà ti rí nu àfáà tó kọ́ àwọn akéwì lọ lé àdúrà àwọn ọmọ ló ká wọ́n sàdúrà ju owó tí ẹ lọ́wọ́ dàn ó kẹ́ ìdókòó sílẹ̀ ni wọ́n ti fọ́ twenty thousand àwọn mẹ́wàá àfáà wa mú fifteen thousand wọ́n á ní ẹ̀yìn okù ẹgbẹ́ five thousand. ṣe pé kàmá yẹkùnú mọ̀rọ́bì yẹkùnú mọ̀rọ́bà ẹ̀kọ́ tọ́pọ̀lọpọ̀ àwọn àfọ́ àkọ́wọ̀ yẹn nú ẹ̀wọ̀ ẹ̀kọ́ burúkú ìwọ nìkan wọn mú fi five thousand àwọn mẹ́rin wọn mú five thousand àfọ́ ẹ̀bẹ̀rẹ̀ wọn kí ni máa kó sínú Nàìjíríà àwọn tó kọjá lọ báyìí bẹ́ẹ̀ jẹ̀jọba àwọn kò jẹ́ tó báyìí kò jẹ́ kàn níjà tó báyìí ìwọ nìkan ẹ wá pèsè mẹ́ta àbáyọ̀ fẹ́ jẹ Nàìjíríà pẹ́ẹ́dẹ́ẹ̀tì wo ló dá ọ Nàìjíríà sí mẹ́ta rí tó nìkan wá kó méjì <laughs> tó kọ́ ọ̀kan báwọn Nàìjíríà kò tí fẹ́ẹ́ dùn ìwọ nìkan àfà ọwọ́ abẹ́wọ́ sí mẹ́ta wọ́n kó méjì àwọn ọkọ̀ kan àwọn mẹ́wàá bọ́pọ̀lọpọ̀ àfa àti ìrìnà yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ntújọ́ yọ wọ́ sí i àtọ́fẹ́ tẹ́ náà wá tẹ́ náà àmọ́ ọ̀tọ́ fẹ́ tẹ́ mọ́wọ́ pé bẹ́ẹ̀ kọ́ba dé ó jẹ mọ́lẹ̀ kó jẹ mọ́lẹ̀ wọ́n ti tẹ́ náà nù kẹ́ni wá tẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mílíọ̀n náírà ó pé kó wá fífítì mílíọ̀n ló jẹun ní láàrin oṣù márùn ọ̀sẹ̀ káfíńwá lónìí bìtì ẹ̀ náà bí wọ́n ti sanwó fáwọn èèyàn yìí wọ́n ní ìwọ tọ́lọ̀ wọn bá ti ṣe kó tó bá wọn. pẹ̀lú ògbó ọlọ́ ẹ máa wọlé àbá bàbá lọ́wọ́ á máa pa màlúù fún yín ni. máa pa màlúù bá bá ti lo ọmọ ayé tí lọ́wọ́ nílò ọ̀sà lọ́wọ́ máa di ẹ̀ ọlọ́wọ́ máa di ẹ̀ fún ẹ̀rọ mi ọmọ parọ́ ni ẹ̀sà àmọ́ sàdà kówó dé àwọn bàbá ti yí ni gbogbo yàrá wọn fún lóúnjẹ sọ́rígbà tó kù ẹnu ìtọ́ náà nígbà ní náà ìwọ́n tó ń sọ báyọ̀ ni tọwọ́ ń tọwọ́ ní ti ti nira lọ́wọ́ tọwọ́ yọ tẹ́tí náà lẹ́fẹ̀ẹ́ ní tẹ́tí ń tàwọn tó fún abẹ́lẹ̀ bá nílò tó fi dì náà nù àmọ́ ní wọ́n ta sọ lọ́wọ́ títí náà ló jáde bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n tàbí àfọwọ́ wọlé ọ̀ wọlé ló tó àmọ́ ní kọ́ bákan náà ẹ wọ lówó tí wọ́n ṣe ń náwó sí dáwà bẹ́ẹ̀ ni àwọn tọ́mọ bá níbi dáwà gbogbo ọ̀rọ̀ nídìí ó nídìí àfà ó nídìí olówó yẹ́ ẹ̀yọ́ lẹ́bí náà mẹ́nu alihadulukun ẹlẹ́tìjẹ́ ننجيكم من عذاب أليم تؤمنون بالله واليوم الآخر وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ẹ̀wọ̀n àfa wọ́n sọ̀rọ̀ fúgàmù pẹ̀lú owó owó kékeré kọ́ àwọn olówó wọ́n sọ̀rọ̀ fúgàmù pẹ̀lú owó wá nínú náà kó wá jẹ́ gbogbo ọjọ́ ayé gbogbo ọjọ́ ayé báyìí tó ń bọ̀ wá sínú kóòtù làwùjọ yóò sì padà àmọ́ kó jẹ́ wá sínú dáa tó ń bẹ̀ náà tó bá tó lè jọ́ náà kó àwọn wá sínú náà ah! àwọn àfáàjẹ bẹ́rù àwọn àbájẹ àbájẹ gbèrú àbájẹ gbọ́gbọ́ ó kò sí yàtọ̀ sọ wọn ó wà yóò fọwọ́ alẹ́ dúró wọn mọ̀ sí tíátà lọ gbáà tí ìbá kò délé yòó náà àmọ́ èyí tọ́wọ́ bá kú ẹ wọ àwọn àbá àsúnyẹ̀ sí àdá wọn mà ẹ fún wọn kí wákàtí kan ẹ kàn fà áwọn ọkọ̀ ń lu ibà wákàtí kan káwọn bá àsúnyẹ̀ tó ń bẹ̀ káwọn ẹ̀kọ́ tí àwọn ẹ̀kọ́ wa lọ ní sókí àníláfàdà tó gbẹ̀ àmọ́ kálukú wa ká wo àwọn sáǹsì inú àwẹ̀ ìmọ̀ ṣe báyìí ìmọ̀ ṣe báyìí ẹ wá kọ́ jáde àwọn kan yẹn ká tó máa máa gbìyànjú lọ́jọ́ lásán ká máa ṣe bàbára ti ma èyí tó lè kan ṣe pẹ̀lú ìbáàdà ẹ ṣe èyí tó lè kan ṣe pẹ̀lú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ máa ṣe abiyallahu baba alẹ́ sọ́lá àwẹ̀ mi ìjọba aláìsàn aláàfíà wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam.